الله أكبر لا إله إلا الله جل جلاله لا إله إلا الله جل جلاله لا إله إلا الله جل جلاله في صفات صفاته قادر بأفعاله منفرد بكماله الله جل جلاله خالقي أنت باري باري مصوري كيف شئته شئته في من حسنتني حسنتني الله جل جلاله يا ربي الله انصرنا انصرنا وارحمنا له وقاية الله أغنت عن مضافة من الضروع وعن عالم من الأتم وقاية الله أغنت عن مضافة من الدروع وعن من الأتم وقاية الله أغنت أم مضاعفة من الدروع وعن من الأتم من الدروع وعن من الأتم زعمتم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكل توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين يا الله اللهم ربنا فرج فاوى آمين شيخ محمود وواكب باوى آمين وصل جانا onídẹ̀ra olúwa. àmín Allahumma rabbana forí jàfà Sheikh Mahmood bá wa kẹ́ bàbá àṣàlìjánà onídẹ̀ra olùwà. Ọ̀pọ̀ wa ní kéwọ́n tí a fi ríra. Wọ́n tún kọ́ wa lẹ́sìn tí a fi ríra. Allah tí a fi mọ̀ náà. Àṣàlìjánà onídẹ̀ra olùwà. Àmì olùwà. duba wakebama wafi wasali janna onidera Olúwa. ẹ̀tọ́ wọn láì rí wọn ká ṣàdúrà fún wọn. aláì bẹ́ẹ̀ ni. máyé bàbá ti dára. ó dájú bẹ́ẹ̀ mi. بمسلس وصير البصيري اليمام وجنيكم اللهم ربنا فرج فاوى الشيخ محمود بوكب في وصل جنة أنيدر أولو gómìnà ya Allah. a dúpẹ́ fún ọlọ́run. alhamdulilah. ọba ọlọ́rẹ ọba àánú. Allah. ọba tó ṣàpọ́nlé bani Adam pẹ̀lú làákàyè ó wá ṣe wá lẹ́ni ọlá ó fi ìmọ̀ àfi dá wa lọ́lá. Allah ń sọnù ọ̀rọ̀ rẹ̀ pé wàlàkọ́dí karamuna bani ádámà wàhámàlínàhùn fìlìbárì wàlìbáhárì wàrọ̀zákínàhùn وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ọlọ́run akí atọrọ àlékún ìkẹyẹjẹ fún anabi muhammad sallallahu alayhi wa sallam arabi itaari yẹn sallallahu alayhi wa sallam òun ló dáa jù níwà sallallahu alayhi wa sallam. òun lọ́lọ́run jogún ìmọ̀ tó pé fún sallallahu alayhi wa sallam. ó sì kọ́ ànábì lẹ́kọ̀ọ́ tó dáa sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa ṣe kéṣe rẹ fún adéwálé muhammad. sallallahu alayhi wa sallam. bá wa ṣe fáwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n gba ìsìláàmù pọ̀lú ẹ̀ ṣe fáwọn sàábí ẹ̀ àwọn ẹni ọlọ́run tá a mọ̀ àtàyí tá a mọ̀ àwọn tí wọ́n ti kú àtàwọn tí ń bẹ láyé ọlọ́run mọ́jàwọ́ ọ̀kẹ́ rẹ lára wọn. àmín. àwa náà ọlọ́run wáyọ́nú sí wa pọ̀lú àwọn sàábẹ́ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. àti gbogbo ẹni tó gbẹ̀sẹ̀ lé gìgísẹ̀ wọn dọjọ́ ìṣirò ọlọ́run. jàmáà mùsùlùmí lọ́kùnrin àtobìnrin akira wa ní kíkí Islam. à ń kí yín asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. wa tẹ̀sí àwa tá a dágbére fúnra wa ń gbà kan wípé ní báyìí láàfi àdàgbà ètò tèmi rọ sí òdìjọ míì ká tún padà ríra wa a ti tún wálé mi o àwa tá a dágbére fún yín àwa náà la tún wá ẹ̀yin náà láà dé bá àwa láà wá èṣù òní ìjà wa lógun táyì ṣìwí táyì ṣì sọ. àmín. ọlá anabi muhammadu. sallallahu alayhi wa sallam. ẹ̀mú tá a ní tá a ní kájọ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa. gbólóhùn tá à ń pè ní àlàyé mú ṣàrẹ̀yìn ìmọ̀ sẹ̀ríà ẹ̀sìn. E ọlá òní ń bẹ fún àwọn àfáà tọ́lọ́run wá jogún mímọ́ ẹ̀sìn yìí fún kí ni ipò wọn láwùjọ kí lójúṣe wọn láwùjọ wọn já sí wípé a gbọ́dọ̀ mọ̀ nípa kí náà ń pè ní ìmọ̀ ṣàríyìn àkọ́kọ́ nu ni abala àkọ́kọ́ nu ọ̀rọ̀ wa nu ni abala kejì ìmọ̀ ṣàríyìn ọlá òní ń bẹ fún abala kejì nìyẹn abala kẹta àwọn onímọ̀ àwọn àfáà tí wọ́n ń fi ṣẹ̀ríyà fi ṣiṣẹ́ ṣe kí ni ipò wọn láwùjọ wa èyí ńlájọ fẹ́ tàn díẹ̀ wò pọ̀lú ara wa gbogbo ń tá a mọ̀ ní ìmọ̀ òun la kọ́kọ́ àánú tọ́lọ́hun ọba ṣe fún bani Adam ìhun tí ń jẹ́ ìmọ̀ ọlọ́run ló fi ṣàánú ẹ̀dá òun ni àkọ́kọ́ ìkẹ́ tó ragbami tọ́lọ́hun ọba ṣe fún wa ẹ ti torí wípé kí ni ìmọ̀tárì ìmọ̀lẹ̀ tí ẹ̀dá ń tara rẹ̀ mọ̀nà nínú ìgbésí ayé ẹ̀ Allah torí ọlọ́run ọba ó ti sọ̀rọ̀ ìmọ̀ nínú alukur'an tó fi kọ́ adéwálé muhammad sallallahu alayhi wa sallam lára adéwálé muhammad ọlọ́run pè àwa náà sí di ẹ̀kọ́ níní ìmọ̀ wíwá kí lọ́lọ́run sọ fún adéwálé muhammad sallallahu alayhi wa sallam ó dojú ọ̀rọ̀ kọ́ ni. اقرأ بسم ربك الذي خلق ìhun tọ́lọ́hún pé adéwálé muhammad sínú ni. ìkọ́ra bísmì rabbika alladhi khalaq. adéwálé muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ibikíbi tí ìmọ̀ bá ti ń bẹ ìkẹrọ ta'allam. sallallahu alayhi wa sallam torí tá a bá tú gbólóhùn tó wà ń bẹ̀ wípé Muhammad máa kà á kí ni ohun tá a gbé síwájú ẹ̀ wípé kó máa kà nígbà náà kò tí ì sọ̀rọ̀ wípé alukurani la gbé fún ẹ yìí kò tí ì rí nǹkan kan kan bẹ́ẹ̀. kí ni ó tẹ̀ ẹ̀ka lákòókò ni nítorí kò máa kọ kò máa kà ta'allam wá kéèyàn ó sì wá wá yìí ìmọ̀ fẹ̀ púpọ̀ jù ìmọ̀ ilé ayé tá ń lò yìí eríṣiríṣi ni ẹni tó àwọn kinní tí ń bẹ wájú yìí tí wọ́n fi ń yà wá ìmọ̀ kan ni wọ́n fi ṣe Allah ẹni tó kọ́ ẹ̀kọ́ mathematics ìmọ̀ kan ni àwọn ìmọ̀ ilé ayé òun lè yí nìí àmọ́ ibi tá a wá lọ gan ni alẹ́ ayé ní mú ṣàrẹ̀ ayé ìmọ̀ ṣẹ̀ríyà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ohun tí wọ́n ń pè ní afdolul ibadat ìmọ̀ ṣẹ̀ríyà afdolul ibadat ìmọ̀ téèyàn máa ń wá béèyàn bá ní ibùṣe gangan ohun gangan náà ló lọ́lá jù nínú ẹ̀sìn dáńsìn so ẹni tí ò bá nímọ̀ nípa nǹkan tí ń ṣe ni ó kàn máa owó lulẹ̀ ni ládàá rẹ̀ kò ní í ṣeé ṣe fún àfi kó farabalẹ̀ kó wá ìmọ̀ ẹ̀sìn náà kó wá rí art fi ń tẹ̀lé tọ́ lọ́hun ju òun náà ni kéèyàn ó kọ́kọ́ ní kì ṣe wípé ká lọ kírun wàláì bó kírun tó mọ nípa àrùn ọkàn pọnmi dasápẹ̀rẹ̀ ni. ìwà ní ìmọ̀ ṣìṣẹ́ríà yìí kí la gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ìmọ̀ ìmọ̀ tí a fi ń sin ta fi ń ṣe ẹ̀sìn ọlọ́run ìmọ̀ ṣẹ̀ríà àlàyélumu lẹ́sí yáàdìmù ṣáà ọlọ́run ti gbé tiẹ̀ kalẹ̀ ó ti gbófin náà kalẹ̀ àwọn ìmọ̀ kan wà ń bẹ torí ńgbà tí ànábì dé. sallallahu alayhi wa sallam. ànábì kọ́ wa ní gbogbo nǹkan ní àkótán ni ní odindin kò dá ayà lọ́tọ̀ọ̀tọ̀ wípé eléyìí elimla kì í dà léléyìí kò sọ tí ń jọ bẹ́ẹ̀ kò sọ pé eléyìí elimul fíkì ni ìgbọ́fùrú àyè kò sọ pé eléyìí elimul usul ẹ̀hún ni mò ń kọ́ yín yìí anábì sàmọ́là ó kó gbogbo ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run gbé fún adéwálé muhammad lóde ní ó sì wá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní yékéyékéyéké àmọ́ ńgbà tó máa yá tán a gbọ́dọ̀ ṣèwádìí àwọn nǹkan wọ̀nyí àwọn ìmọ̀ tá a fi wá ń gbé ṣẹ̀ríà lárugẹ torí èyí tó bá jẹ́ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá ká mà torí ìmọ̀ ṣẹ̀ríà ó kó nǹkan mẹ́ta dání lọ́tọ̀ọ̀tọ̀ ìmọ̀ ẹ̀sìn àkọ́kọ́ alẹ́ ìlímú billah ìmọ̀ nípa ọlọ́run tọ́lọ́ lọ́hún pè ẹ́ ó sì pè mí náà wípé ká sìn òun péyàn bá pèyàn wípé tó bá pa wá láṣẹ wípé ẹ sìn mí ó yẹ kó nítorún náà ó lè béèrè wípé mẹ mo ṣe tán láti sìn ìwọ ọlọ́run àmọ́ kí ni mo mọ̀ tí n ó fi sìn ọ́ kí ni nǹkan náà tí mo mọ̀ tí n fi sìn ọ́ kọ́rọ̀ máa di wípé a máa wá wá àwíjàre fọlọ́hún lọ́dọ̀ ọlọ́hún níwájú ọlọ́hún wípé tó tá a bá ti wà lọ́dọ̀ ọlọ́hún àwíjàre ni wípé a mọ̀ nípa ẹ̀ a kàn ṣe bẹ́ẹ̀ náà ni kó má rí bẹ́ẹ̀ lọ́lọ́hún fi fi ànábì Muhammad ṣe sallallahu alayhi wa sallam ànábì ṣàlàyé fún wọn ètò báyìí yìí náà làwọn gbogbo nǹkan wà ní alukurani tí mo fi ránṣẹ́ sí ẹ kó o lè ṣàlàyé fún wọn ní ihun tí wọn gbọ́yé ìfọ́síwẹ́wẹ́ arábì ṣe é lálàyé fún wọn ìmọ̀ pé aṣọ lọ́lọ́run alẹ́ ẹni mo bìlà ẹ̀dá ńlá ti mọ̀ pé ọlọ́run aṣọ ni nínú ìmọ̀ ọlọ́run a máa látara pé eléyìí òun náà làwọn orúkọ ọlọ́run tí ẹlòmíì ò lè bá jẹ́ orúkọ náà eléyìí òun náà làwọn tá a fi ń ròyìn ọlọ́run tá a lè fi ròyìn ẹlòmíì kò sí bó ti lè tá a bá pèèyàn ní alim a lè fi ròyìn ọlọ́run pé ìlànà wo alim torí pé eléyìí náà alim lòun náà ní mímọ̀ a wàá fi wí ọlọ́run pé ọlọ́run pápá onímọ̀ ní a kì í ṣe nǹkan kan náà kò jọra wọn fa innahu wa innahu alimun bima allamna ẹ̀hún tá a fi mọ̀ nìkan la máa pè é lóní mímọ̀ sí èyí tá a fi mọ̀ kò lè nímọ̀ nípa ẹ̀ ní tìtorí wípé ìmọ̀ ọlọ́wọ́n ọba Allahu ahata bi kulli shay'in ilman gbogbo nǹkan ìmọ̀ ọlọ́wọ́n ọba ó rọ kiri ká ìmọ̀ ọlọ́wọ́n ọba kò ṣeé ròyìn pé ibi tó ti bẹ̀rẹ̀ ní kò sì é fi òpin fi ròyìn kò wá sí nǹkan náà tí ẹ̀dá lè máa ṣe láyé ìsín tí ọlọ́run ọba ò nímọ̀ nípa rẹ̀ ìwọ lè máa sọ ń pò nkọ̀kọ̀. ń ní ìpamọ́ ló fi ń ṣe fallahu muttali'un ọlọ́run ọba ń ríran rí nǹkan náà ń sì ríran gbogbo nǹkan tó ń ṣe látòkè délẹ̀ bákan náà ìmọ̀ ọba mi láṣo ipe ọlọ́run àfún àrùn lọ ara báyìí lọ́lọ́run ọba máa ń dá talẹ́ni tó lè dá sánmà. Allah. a ti mọ̀ pé ọlọ́run ní ẹ̀dá wo ló lè gbé sánmà ró kò sí. talẹ́ni tọ́lọ́run ọba dá tí ó wàá sọ pé òun náà òun rí nǹkan kan dá kò sí. nínú gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba tó fi kún fàyẹ̀kún fi gbé kalẹ̀ èwo lẹ̀dá lè fi ìmọ̀ rẹ̀ fi gbé kalẹ̀ èwo ni ẹ̀dá lè fi agbára fi gbé kalẹ̀ ìmọ̀ tí ẹ̀dá ò tẹ̀ wá lò láyé yóò jẹ́ ìmọ̀ tí ọlọ́run ọba yọ̀ọ̀dá ni àwa wá pera wa pé ìmọ̀ kejì tí ń bẹ lára al-ilmu shar'i al-ilmu bi amrillah ayé láti mọ̀ wípé ọlọ́run ọba ó pàṣẹ ìpàṣẹ ọlọ́run ọba kí ni máa mú dání kó sọ pé eléyìí ẹ̀tọ́ ni ẹ ṣe eléyìí àìtọ́ ni ẹ má ṣe amọran wanayan gbogbo tó bá ti jẹ́ mùsùlùmí a ní láti dá àmọ̀ yàtọ̀ síra wọn wípé sẹ ìmọ̀ tí a fẹ́ kọ́ tó jẹ́ ti ẹ̀sìn a gbọ́dọ̀ gbìyànjú ká mà ẹlẹ́kẹ̀ẹ́ta a ní láti mọ̀ wípé alẹ́ ní mú bí kó tọrọ ti la wípé ọlọ́run ọba ó lágbára lérí gbogbo nǹkan ìmọ̀ ni ọlọ́run bá fi to ilé ayé àmọ́ ọláwo ni wá ń bẹ fún ìmọ̀ alẹ́ ayé ló mú ṣàrẹ̀ ayé ọlá tọ́lọ́run ọba gbé kalẹ̀ fún ni wípé àwọn àfáà jẹ́ kó yé wa wípé alẹ́ ayé ló mú ayé láyà àdìlùhùn ṣé òun lè máa sọ láti níyàtún ẹni bá lánìyàn rí ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀ ẹ̀sìn ibi tá a wá lọ rèé o ṣé gbogbo wa náà láàmà nípa ọ̀dọ̀ òfin ẹ̀tàn ihun tá à ń pè ní ìmọ̀ ṣẹ̀ríà ihun tọ́lọ́wọ́n bá pa gbogbo wa láṣẹ ó pa àáfàá láṣẹ ó pa ìmáàmù láṣẹ rẹ̀ ó pa ẹni tí ò máa ń mú ó sì pa ẹni tí ò fà á ó pa gbogbo wa láṣà rẹ̀ láṣẹ rẹ̀ ọlọ́run ọba ní ká kírun ìrun tọ́lọ́run ọba ní ká kí mùsùlùmí ó mọ kéwú ó o kéwú ó mọ alukurani ó mọ alukurani ìwá ìmọ̀ nípa kí ló jẹ́ ẹ̀tọ́ fún mi kí ló ṣe ọ̀ràn yàn lérí irun kí ni ohun tí kì í ṣe ọ̀ràn yàn fún mi kí ló ba irun jẹ́ ọ̀ràn yàn ni mùsùlùmí gbọ́dọ̀ wà ní tìtorí wípé mùtáàjú ní ilẹ̀ ya ó ń bùkátà rẹ̀ láti lè fi kírun dáadáa bákan náà àkáàmù síyá mi kí ni ìdájọ́ kí ni májẹ̀mú tá a fi ń gbà àwẹ̀ àwẹ̀ ẹni tí ó fi wà ní dúró dáadáa tí ó fi ní ọ̀nà pé ọlọ́run ọba gba àwẹ̀ mi yìí mùsùlùmí gbọ́dọ̀ dá a mà àwọn nǹkan tí wọ́n pè wá sínú ni wọ́n ní ká mọ̀ nǹkan nípa kíni ọ̀wá àdáníyàtọ̀ ńlá ká ṣe ọlọ́run ọba láṣọ ohun tí ń jẹ́ àkídà ohun tó jẹ́ báwo lọ́lọ́run ọba ti ṣe rí ọlọ́run ọba tí mo fẹ́ sìn tí n bá dúró wípé mo fẹ́ kírun ẹ̀mí wo ló yẹ kí n fi dúró ẹ̀mí ọlọ́run tó yẹ kí n fi dúró wípé ẹni tí mo dúró tí mo ń kírun fún aṣọ ni òun ló sọ mí di bí mo ti ṣe wà yìí òun ló fún mi lágbára tí mo lè fi ń kírun òun ló jogún làákàyè tí mo fi ń lè ronú tí mo fi ń lè ka kéwú mo fi ń ka fatia lẹ́yìn fatia mo mọ̀ pé ohun tó tẹ̀lé mo gbọ́dọ̀ ka súra kan tẹ̀lé ni ó lè yẹ méjì o lè jẹ́ àyà mélòó kan ni mo kà tẹ́lé ni àti lọ rúkú lákàyè kan ọlọ́run ọba tó jogún rẹ̀ fún mi kò pé méjì mo gbọ́dọ̀ dá a mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ìmọ̀ tí a ní a gbọ́dọ̀ wá kiri a gbọ́dọ̀ wá gbogbo ẹ̀ lọ látòkè délẹ̀ muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run ọjà ó bá jẹ́ ó jẹ́ kó yẹ lọ lájú gbogbo ìmọ̀ lọ àní kéèyàn mọ̀ ní ìmọ̀ nítorí pé ìmọ̀ tá a àwọn èyí náà ń bẹ lọ rẹpẹtẹ àmọ́ èyí tá a fi rí ilé ayé lò tá a sì rí tàlìkìyàmọ̀ lò òun náà ní ti ìmọ̀ ṣẹ̀ríyà àwọn talẹ́ni tí wọ́n wá ń kó ìmọ̀ níjọ àwọn àkànlọ́ lọ́wọ́n ọba kó fún ló fi ní ìmọ̀ tẹ́ẹ̀rí ní nǹkan tó lọ́lá ni ìmọ̀ wa tẹ́ẹ̀rí ní ruhul hayati ọlá tí ń bẹ fún ìmọ̀ a máa ṣàlàyé ẹ̀ fúnra wa lẹ́yìn ìsinmi díẹ̀ àmọ́ gbàlàyé ẹ̀ lọ́wọ́ làwọn mọ́rọ̀ ọba náà fọ́ọ̀rí ìyá fáwa. àmín. ṣé yóò máa ń dùn bàwọn akẹ́ bàbá wa. àmín. tí wọ́n sàlẹ̀ jọ́nà onídẹ̀ra ó. àmín olúwa Allahumma rabbana fọ́ọ̀rí ìyá fáwa. ṣé yóò máa ń. Ahli Jannah Unidra Ulu البينة أم مضافة من الضروع وعن آل من الأتم وقاية الله أغنة عن مضافة من الضروع وعن آل من الأتم وقاية الله أغنة عن مضافة من الدروع وعن آل من الأتمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين يا الله Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. A tún kíra wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ ń wo wá. Ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wá. Ìmọ̀ ṣẹ̀ríà tá a pé ọlọ́run ọba dá lọ́lá. Ẹni bá wá gbìyànjú tó bọ́rọ̀ bọ̀ lérí pé gbogbo ohun tá a fi ń sin lọ́hún á lọ sí hajj á gba àwẹ̀ ni á yan zaka ni gbogbo nǹkan wọn ni á kírun mùsùlùmí ọmọkéwu ọmọkéwu o gbọ́dọ̀ dá ìmọ̀ ni o gbọ́dọ̀ wá àmọ́ látòkè délẹ̀ ni èyí ló fà á ìmọ̀ nìkan lọ́lọ́run ọba sọ fún adéwálé muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ fún wípé fata'ala Allahul malikul haqq wala ta'jal bil qur'ani min qabli an yuqda ilayka wahyu wa qur rabbi zidni ilma. fata'ala. الله لملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما àwọn àfáà ní bí nǹkan kan bá tún lọ́lá jù lọ́dọ̀ Ọlọ́run ju ìmọ̀ lọ ni òun lọ́lọ́run ó sọ pé kí anabi muhammad kó wá àlékún nú ẹ̀. sallallahu alayhi wa sallam. àwọn ọmọ wa tí a bá ń kọ́ lẹ́sìn láti kéékèèké wọ́n bá ń dàgbà sí a máa wá ìtẹ̀síwájú fún wọn nínú ìmọ̀ islam nítorí tí àwọn ọmọ tí wọn bá ní ìmọ̀ islam dáadáa tó bá wá di wípé a lọ́ọ́ fi wọ́n ránṣẹ́ sí ìdálẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ mójútó ọ̀rọ̀ ẹ̀sìn gbà torí wọ́n lọ ìdálẹ̀ míì níbi tí wọ́n mọyì ẹ̀sìn ìsìláàmù dáadáa ẹnìkálukú kàn máa ń ṣe é ihun tó bá wá nú ọpọlọ ẹ̀ bó bá ti ṣe rí i sí bó bá ṣe wù ú sí òun náà ni ó máa ṣe sí ọlọ́run ọba wa sọ fún adéwálé muhammad. sallallahu alayhi wa sallam. pàkó rabbi zidni ilma. wàkó rabbi zidni ilma. torí kí ló jẹ́ orí bẹ́ẹ̀ torí ìmọ̀tẹ́ẹ̀rí ni ohun tọ́lọ́hún ọlọ́hún pé ọlọ́hún ní òun gangan ní ń jẹ́ kí ẹ̀mí ó máa wọnú ara òun gan lẹ̀mí tí ń wọnú ara òun náà sì ni ìmọ́lẹ̀ ojú tá a fi ń ríran wákàtá àlìkà ọ̀fà iná ilé ìkàrò hàmínà amúrinà. ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم bọ́lọ́wọ́n bá ṣe pe ọ̀rọ̀ ìmọ̀ fún Adéwálé Muhammad. sallallahu alayhi wa sallam. èèyàn ni wá àmọ́ kìnìún ti ń jẹ́ kí a lè máa mí ẹni tó bá ní ìmọ̀ ẹ̀mí wà lára ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Allah. kì í ṣe báwa táwọn kù náà táà ní ìmọ̀ àmọ́ mi ò àmọ́ mímí ọ̀tọ̀ọ̀tọ̀ ni mímí náà. torí ẹni tó kó ẹ̀sìn yé ìṣọwọ́sí lọ́hùn ẹ̀ yóò yàtọ̀ ìṣọwọ́ hùwà rẹ̀ ó ń láti yàtọ̀ ìgbésẹ̀ rẹ̀ ń láti yàtọ̀ ìwà rẹ̀ ń láti yàtọ̀ kó o tẹ̀ gbọ́ díẹ̀ náà yé àwọn nǹkan tá a fi ń sin lọ́hùn tá a fi ń súnmọ́ lọ́hùn jù mùsùlùmí gbọ́dọ̀ ní àgbọ́yé nípa rẹ̀ o gbọ́dọ̀ fà sẹ́yìn rárá kó o máa pé àwọn eléyìí àwọn ni wọ́n kéwú ah, kí ló ṣe wọn náà àní o mọ gbogbo kéwú táwa tẹ ẹ mọ tẹlómìí túmọ̀ jù wá lọ àní o gbogbo ẹ̀ tán àní yìí tí ó ṣe é láǹfààní nínú ìsìláàmù ìmọ̀ rẹ̀ náà ni kò wá òun ló lọ́lá jù òun ni kò ṣe ojú kòkòrò rẹ̀ ọlọ́run sọ fún anábì Muhammad. sallallahu alaihi wasallam. àwa la ju ni sí ẹ lọ́pọlọ sí ẹ lọ́kàn ló rí iṣẹ́ àlìjẹ́ ànábì ló rí jẹ́ ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ẹ dákun jọmọ ngbà tí anabi muhammad sallallahu alayhi wa sallam yóò ti máa kọ tó tí o sì máa kà sórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba gbé kalẹ̀ ọlọ́run ọba ń júwe fún wa nìyẹn wípé ìmọ̀ nípa ẹ̀sìn islam ìní àgbọ́yé ẹ̀sìn islam kò dìgbà tá a bá kó ìmọ̀ jọ tó pọ̀ lọ́rẹ́pẹ́tẹ́ rẹpẹtẹ ìmọ̀ pọ̀ sí ohun kọ́ ni nǹkan bí abíyàn bá mọ̀ nípa nǹkan tó fẹ́ fi sin lọ́hùn torí yìí níṣe ìbẹ̀rù ọlọ́hun mo fẹ́ mọ̀ nípa rẹ̀ bí n bá dúró báyìí ní ìbọ̀ ọlọ́run bá gbọ́dọ̀ rí lẹ́mí mi gbogbo nǹkan tí bá fẹ́ ṣe ò tààrẹ ní kọlọ́kọ̀ usulil fiqh ìwọ tó o máa tó o rìnnà kéwú tààrẹ ní náwó tààrẹ ń bàlágà gbogbo àwọn nǹkan wọn ni ìmọ̀ ni gbogbo tá a kà á ni àti fíkìwù àti usulu gbogbo nǹkan wọn ni musaida lil ilmi sharia lil ilmi shar'i ìrànlọ́wọ́ ló jẹ́ wàsáìlì ní ilmu lugha o fẹ́ gbédè o fẹ́ mọ̀ nípa wàsáìlì ni ìrànlọ́wọ́ ló jẹ́ láti gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé ju àwọn ẹni tí wọ́n kéwú débẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ náà lọ àmọ́ mo wá kéwú mo gbọ́ lúgà mo mo ṣe nǹkan èyí ni ò pé kó o fi dáa jù lẹ́sìn o lè ké gbogbo ẹ̀ náà kó o má gbọ́ ẹ̀sìn yìí ihun tí wọ́n fẹ́ fi sìn lọ́hùn òun ni kó o wá anabi ọlọ́run sọ fún anabi muhammad awa máa ń ka nàmẹ́ èyí tá ń fa àkàyẹ náà wájà àlìná làwùnú rọ yẹmùsí bí fìnnáàsì kàmá màtàlùwù fi sùlùmọ́ tìlẹ̀ yẹ́sà. بخارج منها أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بحارج منها ọlọ́run ọba ń sọnù àyà àwọn kàánà mẹ́ta. bí ọkàn ò bá gbọ́ kéwúyé ó máa sọ pé òkú lèèyàn kan tẹ́lẹ̀ ń tọ́lọ̀ ń pè ní òkú ńbẹ̀ kì í ṣe ẹni tó ti wáyé tó ti kú ò láà náà ni wàlákín kọlùbùhù kádàmẹ́ta bìlìjáàlì àìní ìmọ̀ inú ọpọlọ àìní ìmọ̀ ó sọ ọkàn ní di òkú. Allahu. ìgbà tọkàn ní bẹ lókù òun yẹn ní pé kò mọ nǹkan kan gbogbo ẹni tó bá ti lè mọ ìrun kí tó sì wádìí wípé kí lọ́lọ́run ọba ń fẹ́ kí lọ ìsìláàmù fẹ́ ká ṣe nínú irun kí ni ìsìláàmù fẹ́ ká ṣe kí ni ìsìláàmù fẹ́ nípa àwẹ̀ kí ni ìsìláàmù fẹ́ nípa hajj kí ni ìsìláàmù fẹ́ tá a bá fẹ́ ṣoore fún yàn àwọn nǹkan wọn nì tí o bá kó àgbọ́yé rẹ̀ dáadáa mo fẹ́ dìde lóru mo fẹ́ yan tó o wá gbogbo ìwádìí báwo la ṣe yan ìmáàmù kan ò ní wálé rẹ lóru kó wá kọ́ ẹ bó ṣe yan náfìlà àáfàá kan ní wálé rẹ lóru àárín ìwọ pọ̀lú ọlọ́run ọba ni sáà ti dúró déédéé bó o bá ti mọ ohun tá a fi ń kírun àti yan náfìlà lóru àwọn májẹ̀mú rẹ kò ní ní ẹ lára mọ́ àwa máa ń ká náà mẹ́yìn tàn fa àhàyà iná o wájà àlìná làwọn onú ràn. yamushi bíi fi náà sí i. كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون أحيا الله قلبه بالعلم إما لله ọba fi yé ọkàn rẹ̀ lọ́lọ́run fi yé ọpọlọ ọpọlọ tí ò mọ nǹkan kan tẹ́lẹ̀ òkú ni wọ́n máa ń sábà pè é òkú ni. àmọ́ tí ìmọ̀ bá ti débẹ̀ ọpọlọ náà ti di ọpọlọ yìí ó ti di àlàyé ńgbà náà wájà alálà òun mínàlè ìmánì ọ̀rọ̀ látara ìmánì orí ìmọ́lẹ̀ ìyẹ́muṣi bí fìnnáàs. ìmánì nìtọ́lá òun ni kó wà pọ̀lú ẹ̀ òun ni ó máa fi ni ò ní jẹ́ kó bákan náà ìmọ̀ ìmọ̀ ìyẹn pé àgbóyé ẹ̀sìn tá a bá polongo ìmọ̀ sáré ìmọ̀ sẹ̀ríà ìmọ̀ sẹ̀ríà ìwọ tó o ma má máa ríra rẹ ní ẹni tí ò lè má. ìwọ náà tó wá kéwú tí kéwú pọ̀ jù ẹ lọ ìwọ náà má ríra rẹ ní ẹni tó ti gbọ́ gbogbo tán. nítorí tí èèyàn ò fi kú èèyàn ò máa wá àlékún nínú ìmọ̀ ni tọ́lọ́run fún àwa tí ń jọ pé a fi ju àwọn kan lọ wọn ní àtọ́jú ẹ̀ wọ́n ní kí a fi ká kọ́ àwọn èèyàn ká ṣàlàyé ẹ̀ tọ́lọ́run bá ní káwa náà ká gbọ́ yé débẹ̀ torí bó bá ní nǹkan kan gbọ́ yé bí wọn náà bá fẹ́ ṣàlàyé fún èèyàn wọn náà ó ṣì sọ fún èèyàn ó ṣì tú tó o bá sì ti ṣì tú àwọn náà máa gbé lọ bẹ́ẹ̀ ni torí ẹ̀ ló fi dá ẹni tí ó jẹ́ aṣíwájú tí ó bọ̀ síwájú ẹ̀sìn ó yẹ kóun náà kó jẹ́ni tó ní àgbọ́yé ẹ̀sìn náà dáadáa àmọ́ ohun tí à ń pè wọ́ sí ìwọ tó o mọ kéwú ìwọ tó o jẹ́ mùsùlùmí ohun tá à ń pè ẹ́ sí òun ni wípé sẹ̀ tá a ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ yé wa mà kì í ṣe kó o nímọ̀ nípa gbogbo nǹkan òun kọ́ là ń sọ náà lọ́lọ́run fi sọ fún Adéwálé Muhammad wípé sẹ̀ ìjìhádù tó dáa jù ìjagun sójú ọ̀nà tọlọ́run ọba tó dàbí àlẹ́ ayé mùsàrẹ́yìn kò dá kò sí torí òun ni hujja òun náà ni albayan torí àwọn àfa wọn láti máa ṣàlàyé náà ló fà á lànàbí wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ inú àdìsí tí ibùdó máa já ń pa látọ̀dọ̀ abu huraira. arábì ń jẹ́ kó yẹ wa wípé man jaa amasijidi haza ẹni tó bá wá mọ́sálásí tèmi ànábì nílùú Madina lámúyá ti ìlàlẹ̀ kẹrì yàtà alámù tó bá mọ̀ pé òun fẹ́ wọ mọ́sálásí mi kó yá mọ̀ pé bí ìwá tó ń wá mọ́sálásí òun wá láti wá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àwọn yòó á ń limu àbí tó bá wọ mọ́sálásí ìmọ̀ ẹ̀sìn tọ́lọ́mọ ọba jogún fún yóò fi mọ èèyàn yóò kọ́ èèyàn irú ẹni tí ń wá ìmọ̀ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tó sì tún fi ń kọ́ ènìyàn fàhùwà fi manzilatil mujahid fi sabilillah eléyìí náà ó ti ṣe déédéé ẹni tó kojú ogun ọ̀tá fún Islam wà máa ń já àlèrè ìrìzàlíkà ẹni tó bá wá wánu mọ́sálásí tí ì ṣe wípé ó fẹ́ wá pàpọ̀ ó fẹ́ wá gbàgbọ́ yí ẹ̀sìn àbí ó tẹ̀ gbọ́ yé ó fẹ́ wá máa wá kọ́ èèyàn níbẹ̀ فهو بمنزلة الرجل ينظر إلى متاع غيره ó dàbí arákùnrin tí ó yẹ kóun náà kó lọ wá ṣẹṣẹ ni tí wàá ń wo nǹkan oníkan tí wàá ń wo ẹrù ọlọ́run pé ah sọ̀rọ̀ jẹ́ pé èmi náà mọ ṣẹ́ṣe ni bá ti ní ìwé yìí ni o. kí ló ṣe ìwọ náà tó tíbi làákàyè ń bẹ fún ẹ tó fi wáṣẹ́ ó fẹ́ máa wo tẹni ẹlẹ́ni ọlọ́run sì pè wọ́n náà ìwọ ń wo ẹlòmíì wípé àwọn eléyìí ló gbọ́ ẹ̀sìn yé kí ni ṣe àyùmọ́kéwò pé tẹ bá gbẹ́sìn yé ẹ bá fẹ́ wo tìran àwọn ẹni tó mọ kéwù àbí gbogbo wàhálà táwọn oníkéwù ń dálẹ̀ ẹ̀yin gan alára ẹ pa ẹ̀sìn náà tì ni ẹ̀sìn sì wúlò fẹ́mi pọ̀lú yín nígbà tí wọ́n bá ní ìbẹ̀rù Ọlọ́run ọba pọ̀lú èmi tí mo ní mímọ̀ tí mi ní ìbẹ̀rù Ọlọ́run ọba èmi ń ṣàlàyé báwo lẹ ṣe ní ìbẹ̀rù Ọlọ́run ọba lérí irun báwo lẹ ṣe ní ìbẹ̀rù Ọlọ́run ọba tẹ́ ẹ bá ń gbàwẹ̀ báwo lẹ ṣe ní ìbẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá lọ sí hájì báwo lẹ ṣe ní ìbẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá ń bẹ ní kọ̀kọ̀ báwo ló ti yẹ kí ìbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run kó wà pọ̀lú yín tẹ́ ẹ bá ń bẹ ní gbangba èmi náà tí mo ń kọ èmi ń ṣe déédéé lérí ẹ̀ ẹ̀yin dúró pọ̀lú ọlọ́run àmọ́ ẹ̀kọ́ burúkú ni káwa tá ń júwe nǹkan fún yín káwa náà má rìn nípa ẹ̀ àwa tá ń júwe ọ̀nà fún yín ká má rìn lérí ọ̀nà náà àwa tá ń kì lọ káwa náà ká tún máa ṣe nǹkan tá ń kì lọ ń pẹ́ nǹkan burúkú ni ẹni kálukú ó láti wá ẹ̀sìn bó ṣe jẹ́ nù ni torí wípé kí ni ìmọ̀ ohun tó jẹ́ kó lọ́lá ni wípé ìmọ̀ tẹ́ ẹ rí ni yúrí sùnlá khashiyata minallahi azza wa jalla ìmọ̀ ni máa ń jẹ́ kí ìpáyà kó máa wà fún ẹni tó o bá ní ìmọ̀ tó o ní tọ́lọ́run tó o ní tànàbí Muhammad tó o bá ní àkóyè ẹ̀sìn náà dáadáa ẹ wo gbogbo ẹni tí wọ́n bá kàwé tí wọ́n tẹ tí wọ́n ka talukurani wọ́n ka tanabi béèyàn bá ka ìwé tó ka débi tí ó lé àmì tó ní àpèjúwe ẹ rí wípé wọn kì í bẹ́ lábẹ́jù wọn kì í sáré ní àṣájù gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ìmọ̀ wà mẹtòdíkì ní lérí ètò onímọ̀ wà bí wọn náà bá gbọ́tọ̀ ọlọ́run ọba yẹn tó gbọ́tà nábì wọn mọ̀ rí ó rí ni pé ìyàtọ̀ yóò máa wà nù nǹkan ti yẹ pàtàkì ìwọ gbọ́rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tí ó wúlò fún ẹ láyé tí ó ṣe ẹ́ láǹfààní lálẹ́ kìyàmà lọ́lọ́run fi sọ fún wa náà lókùrá ni wípé innama yakhsha Allaha min ibadihil ulama àwò innama yakhsha Allaha min ibadihil innama yakhsha Allaha min ibadihil ulama àwò. ẹ̀rí àwọn ẹni tí ó gbọ́dọ̀ máa páyọ ọlọ́run ọba jù òun náà làwọn ẹni tí wọ́n mọ̀ nípa ọlọ́run òun náà làwọn ẹni tí wọ́n wádìí ọlọ́run tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba yé tí wọ́n gbọ́sìn yé tí ìwọ náà tó o máa kéwú tó o bá gbìyànjú ihun tó o fi ń sin lọ́hun tó o bá gbọ́yé wàláyé tàláyé ó rí wípé ó rí rẹ ó rí rẹ nínú ìfọ̀kànbalẹ̀ náà kí n tó ní mímọ̀ àwọn ẹni tí wọ́n wá jẹ́ aṣíwájú ẹ̀sìn táwọn wà nípò wípé àwa la gbé ẹ̀sìn dání àwa la máa lò àwa ń tiwa àwa la máa dí ìsì anábì Muhammad. sallallahu alayhi wa sallam. ṣé tíyàn bá mọ ẹ̀kọ́ alukurani tíyàn bá sì mọ ẹ̀kọ́ àdìsí anábì. sallallahu alayhi wa sallam. bá a bá gbé sérí òṣùwọ̀n eléyìí gan òun ló yẹ ká bẹ̀yẹ̀ sí lára rẹ̀ òun náà ni ká rí ẹ̀kọ́ dáadáa kọ́ lára onítọ̀hún tá a bá wá wò kí ni ipò tí gbogbo àwọn wọn ni ẹni tó mọ̀ nípa ṣẹ̀ríà ipò wo ni wọ́n máa ń sábà ní nínú àwùjọ wọ́n nípò ńlá lọ́dọ̀ ọlọ́run wọ́n nípò ńlá lọ́dọ̀ àwọn ènìyàn àkọ́kọ́ ẹ̀rí wípé ọlọ́run ọba ó jẹ́rìí wọn wípé ṣé àwọn wọ̀nyí wọ́n ṣèmí ọlọ́run ọba láṣọ òun náà ó tún wá fi wọ́n sínú òjò ẹni tó jẹ́rìí pọ̀lú àwọn màlẹ́yíkà náà lọ́lọ́run ọba fi sọ wípé ṣẹ̀hídà Allah annahu la ilaha والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم èyí náà ti tó ní fàárì fún ẹni tí ń wá ìmọ̀ ipe tí n bá máa bù ṣe ìmọ̀ sẹ̀ríà àní káwọn èèyàn máa wá ìmọ̀ ayé àní kéèyàn máa wá à ń bọ̀ wá bẹ̀ pẹ̀sẹ̀. ara ẹ̀ náà ni kéèyàn nipa nípa tìbọ̀ ìwòsàn ara ẹ̀ náà ni kéèyàn nipa nípa sọ̀yìdálà kéèyàn mọ̀ nípa báwo ni àwọn nǹkan fàmásì ìmọ̀lẹ̀ yìí náà gbogbo ẹ̀ lọ́lọ́run yọ́nú sí látòkè délẹ̀ torí àwọn onímọ̀ tọ́gbọ́ ẹ̀sìn awọn àwọn ni wọn kì í bẹ́ àwọn ni dá wípé ibi tá a ti lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá ọ̀pọ̀ wa àwọn ẹni tí wọ́n kọ́ ẹ̀kọ́ àgbọ́yé ẹ̀sìn lóòótọ́ àwọn ni wọ́n gbọ́dọ̀ dá àmọ́ wípé kì í ṣe gbogbo ohun tí lárúbáwá kọ sínú tírà ló ṣe déédéé rìálítì ọ̀dọ̀ wa torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n kọ àwọn òun tẹ́ ẹ fẹ́ máa ti ń jẹ́ rìálítì tiwa káwọn òun tó kọ tiwọn àmọ́ láì ní kúrò nínú ọgbà ọ̀rọ̀ ànábì táwọn ń tọ̀ ń lò ọgbà ọ̀rọ̀ ọlọ́run táwọn onítọ̀hún lò tí wọ́n fi kọ tiwọn tó ṣe déédéé rìálítì ìlú wọn àwa náà oyin gangan náà làwa náà gbọ́dọ̀ máa lò tá a fi wá ṣàlàyé ẹ̀ tí ó ṣe déédéé rìálítì ihun tí ń ṣẹlẹ̀ láwùjọ tiwa ihun tí ń ṣe wá láwùjọ tiwa tá a sì ní fi ọ̀rọ̀ ọlọ́run àti tànàbì àníbì dànù yóò sì ṣe déédéé ara wọn àwọn ẹni tí wọ́n mọ̀ ní istimbatul akahakam ihun tí àwọn nawazil àwọn ìṣẹ̀lẹ̀ tí ò ti máa ṣẹlẹ̀ àwọn tá a la gbọ́dọ̀ máa lọ bá àwọn tá la lọ bá àwọn onímọ̀ ní àròjù ilayhim àwọn aláàpadà máa lọ bá a ti lágbọ́yé ẹ̀sìn tá a fi ń sinú àmọ́ àwọn nǹkan kan bẹ ìmọ̀ ń débi tí ó dé àní ní àìrójú yóò bá wa àwọn ta ló lè yànnà náà fún wa bí kò ṣàwọn ẹni tí wọ́n jìdò nínú ìmọ̀ kì í ṣe gbogbo ẹni tó lọ kéwú nílẹ̀ lárúbáwá la ń sọ kì í ṣe ẹni tó lọ kó gbogbo dìplóòmù dé la ń sọ àwọn tọ́lọ́wọ́n ọba ń sọ̀rọ̀ wọn nípa onímọ̀ ẹ̀sìn kọ́ imam bilikisi àwọn tí ń ṣe déédéé pọ̀lú ìmọ̀ wọn àwọn ọlọ́wọ́n bá ń sọ. kọ́ imam bilikisi. kì í ṣe àwọn alọ́nilọ́wọ́ gba nǹkan o kọ́ imam bilikisi. àwọn tó dúró déédéé pọ̀lú ọlọ́wọ́n ọba kì í ṣe àwọn tí wọ́n bọ́ sọ́jà àtọpá tí wọ́n máa gba owó lọ́dọ̀ àwọn alára àwọn ìyálájẹ bàbá lọ kì í ṣe àwọn ìrọ̀rùn ìmọ̀ yẹn kọ́ àwọn tí wọ́n fi mọ wọn fi ṣe déédéé tí wọ́n máa wọlé olówó káàkiri tí wọ́n máa lọ bára lọ́dọ̀ wọn. wọn àwọn tó mójútó ẹ̀sìn wọn ni tí nǹkan bá dàrú á lè padà lọ bá wọn. bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ níjọ́ kan arákùnrin tá à ń pè ní Qais ọmọ Kasir nípa pé à ń wá ìmọ̀ wọ́n lọ Abu Darda nílùú Damascus ní Súríà ní ọlọ́ba nígbà tó lọ bá ah, wọ́n tọ̀ wá bí wípé ìyá ákì má àkàdámọ̀kẹ́ ìlàyà kí ni ohun tó gbé ẹwọ́dọ̀ mi níbí ah, ó ní hadithun balagani annaka tòhádìsù arúnrasúlélá. sallallahu alayhi wa sallam. mo gbọ́ pé àwọn àdìsì kan bẹ tó ń sọ pé ànábì wọn mà ànábì wọn mà. ìwà ń bi wípé ohun tí mo fẹ́ bi ẹ́ ni wípé a máa yí ìtàlẹ̀ ha ajá kì í ṣe pé bùkátà kan ló bá wá bí ó lóun bá bùkátà wá bí àmọ́ hmm, kọ̀dímútà létí ìjà ara kì í ṣe pé wá ṣòwò lọ́dọ̀ mi ń bí ó lóun wá ṣòwò ó ní ó dáa máa jí tó ní máa jí tó ilá lè tọ́lá bí hádà ó láàdísì náà ni mo fẹ́ wà ó ní ànábì ni ó ní wàláhì fa inni sami'tu rasulullahi sallallahu alayhi wa sallam yaqul bẹ́ẹ̀ lóòótọ́ mo gbọ́ tànàbì sọ wípé man salaka tariqan yabtagi fihi ilman bẹ́ẹ̀ yẹn bá rìn rìn wípé sálàkàlọ́hù bí ìtọ̀rí ikọ̀ ilẹ̀ àlìjẹ́nà ọlọ́run gan-an náà ni ó ṣàtọ̀nà onítọ̀hún àlìjẹ́nà wà ìnàlmàlà ìkàtàlà tẹ́tọ̀hún àjìnìhàtàhà rìdọ́ àǹlẹ̀tọ́ níbẹ̀rẹ̀ ẹlẹ́mì. àwọn màlẹ́kà wọn a máa da ìyẹ́ wọn sílẹ̀ fún ẹni tí ń wá ìmọ̀ wípé eré ìyẹ́ náà ni kó máa rìn filọ̀ wá ìmọ̀ wà ìnàlà àlìmọ̀ gbogbo ẹni tó bá wá ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn tó sì rí layastaghfiru lahu man fi samawati wa man fil ard àwọn tí ń bẹ ní sánmà àtàwọn tí ń bẹ nílẹ̀ àtàlàfo rẹ̀ wọn á máa tọrọ àforíjì fún ní gbogbo ìgbà tó bá ti ń gbé ìgbésẹ̀ pé ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn lòun ń wá hátàlẹ̀ ìtẹ́nu fìlmà kódà gbogbo àwọn ẹja tí ń bẹ nínú inú omi wà fọ́dúnlọ́lá alẹ́mi alàlà abidi ọlá tí ń bẹ fún ẹni tó ní àgbọ́yé ẹ̀sìn lérí ẹni tí ò lágbọ́yé tí sì ń sin lọ́hùn kà fọ́dúnlẹ̀ alas sa iril kawaki gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá lérí gbogbo àwọn nǹkan tá à ń pè ní àwọn ìràwọ̀ ni innal ulama àwọn afáàtẹ̀rí yẹn warasatul anbiya àwọn ni wọ́n jogún àwọn onímọ̀ kó wá lè yé káwọn èèyàn má ṣe bíi wípé àwọn anájogún àwọn ànábì ọlọ́run kó lóye lànà bíbí sọ wípé innal anbiya alam yuwarrisu dinaran wala dirhaman àwọn ànábì wọn àjogún owó kalẹ̀ o wọn àjogún dọ́là kan kalẹ̀ o innama warrasul ilma wọ́n gbé ìmọ̀ kalẹ̀ ni faman akazabihi ẹni tó bá múnú mọ̀ náà akazabi hazen wàáfẹ̀r àní rìjù báyìí lọ ọlọ́run kó jẹ́ kí islam náà kó gbé mi pọ̀lú yín lọ Allahumma rabbana forí jàfa wa. àmín. Sheikhu Mahamudu bàwá kẹ́ bàbá wa. fi wọ́n sálẹ̀ jánà onídẹ̀ra olúwa. Allahumma rabbana. ربنا فرج فاوى الشيخ محمود بارك باباوى في وصل جنة ونينرا أولوى آمين الله